bob, by I make baby girl, you're my desire. Yeah, I don't go leave you run away. Irọ́ ló ń pa o, irọ́ ló ń pa o, bó ṣe máa ma parọ́ nìyẹn, mi ò ní fi ẹ́ lẹ̀ run away. Mm, mm. Tọ́ bá rí nǹkan tọ́ wá tọ́, ọmọ àfẹsẹ̀ fẹ́. <laughs> Ẹ wò gbogbo yín tèmi lé, ètò yẹn tó wà Miliki Express ó sì tẹ̀síwájú lónìí ti Thank God It's Friday pẹ̀lú olólùfẹ́ yín àyànfẹ́ yín ọmọ tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí jùlọ àbúrò yín Àyìnkẹ́ Kújọrẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yin náà ti mọ̀ pé nǹkan tọ́pọ̀ sún kàn báyìí òun náà ni abala entertainment news ẹ̀yin tí èmi ṣe ti rẹ́dì fún mi ókè ẹ jẹ́ kí n mú báyìí gbogbo ọ̀nà la gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ókè ẹ àwọn ọmọ Davido wọ́n ṣọjọ́ òbí o baby mama one àti baby mama two wọ́n ṣọjọ́ òbí ókè as a good father wípé ókè mo jẹ́ bàbá gidi Davido dẹ̀ ṣe kí ni ó flyer tó wò pé ah jẹ́ kí lọ bá àwọn ọmọ mi ṣe ayẹyẹ ọjọ́ òbí o àmọ́ ẹ̀yin náà ti mọ bó ṣe máa ń lọ now as e dey hot gbogbo pictures tí Davido fi wà lọ́dọ̀ first uh, second baby mama lọ́hùn tó ṣe ayẹyẹ lọ́lọ́kọ̀ òjọ̀kan tí baby mama two àti Davido tó ń lọ mọ́ra wọn tó ń ṣe pé gbogbo pictures ẹ̀ ṣáà trend ẹ̀ ti mọ̀ pé ah, ah, aspadi per the owner na chioma chioma my love ó ti yẹ yín ah, gbogbo ẹ̀ ṣáà tún dàrú àwọn èèyàn ṣáà sọ̀rọ̀ lọ́tún lọ́sì débi pé ẹ má mọ̀ pé inú chioma ò fi bẹ́ẹ̀ dùn sí gbogbo nǹkan tí àwọn èèyàn ń sọ àmọ́ well àwọn kan ní ó ṣàbímọ ṣé ọmọ ṣàmọ̀ kò bímọ a ṣàkárí responsibilities lórí àwọn ọmọ tó kù ẹ̀ so kí ló dé tó ṣe máa máa bínú pé ó wá ń wà pẹ̀lú àwọn baby mama zẹ òkè ọ̀rọ̀ yẹn ṣáà ti ń lọ lọdẹ dáwọn èèyàn ṣáà notice pé ó dàbí pé Chioma ń bínú o ah ó dàbí pé Chioma àti Davido ń já ah nígbà tí Davido dẹ máa gbé ṣe ẹdẹ as usual ó ti yé yín <laughs> ló bá send the flower o látòkè òkun tó wà Chioma yé ikú ló lè yà wá ó yá tẹkàn àgbà níjọba náà wá tún lọ yé everybody ó yá sí ọkọ mi ti sọ̀rọ̀ <laughs> ọkọ mi ti sọ̀rọ̀ ló bá tún pa gbogbo àwọn èèyàn lẹ́nu mọ́ wẹ́m ló bá dákẹ́ òkè wọ́n ti rí fúláwà bí fẹyẹ ṣe ń lọ ó ti yẹ yín mò ń tẹ̀síwájú gbogbo ẹ̀yin tèmi gbogbo àná la mọ bàbá Fáyọ̀ ẹ mọ bàbá Fáyọ̀ ẹ mọ wọn lẹ kíní kan mọ bíi star ẹ bó sì lẹ̀ mójú kan rẹ̀ ẹ mọ orin tó kọ ṣárántí dẹ́ngòdèpò dẹ́ngòdè dẹ́ngẹ̀ dẹ́ngòdèpò yé dẹ́ngòdè wákàkùrù kẹ́ dẹ́ngòdèpò yé dẹ́ngòdè dẹ́ngẹ̀ wetin dey get dem no get nothing yé wetin dem be yé dem no be nothing dem no get ṣé kí n máa jó lọ. <laughs> gbogbo náà la mọ̀ pé nígbà yẹn nígbà tí àwọn gàlàlà ṣì ń hot ah, ah, kẹ́ tó dárúkọ èèyàn kan méjì mẹ́ta ẹ máa dárúkọ bàbá Fáyọ̀ kí ló wá ṣẹlẹ̀ sí bàbá Fáyọ̀ hey social media dàrú ọ̀gá ọlọ́pàá mi kan wọ́n ní wọn ò mọ nǹkan tí bàbá Fáyọ̀ ṣe ṣàdédé ṣáà ni wọ́n ṣáà ń wò sí ojú ẹ̀ wò wò débi pé ah ah bàtà wà gan rí picture yàwó pé kí ló ṣẹlẹ̀ gangan kí ni bàbá Fáyọ̀ ṣe fún sójà wọ́n ta pin tójú fi ga tó yìí kí ló ṣẹlẹ̀ gangan bàbá Fáyọ̀ dáa jáde ó parọ́ ó ní owó ọmọkọ tóun ṣe fún sójà yìí o ṣàdédé ṣáà ni wọ́n nu àwọn ṣé kí tún wá já yín sí tán sójà yẹn fake ni o kò ń ṣe sójà original <laughs> kò kí ń ṣe so fake sójà ó dẹ̀ kí bàbá fàárí ọmọlẹ́ àwọn kọ́tọ́jọ fa àwọn kọ́tọ́jọ dàpọ̀ ó dẹ̀ wo zi ẹ̀ wò gbogbo ojú ètè gbogbo ẹ̀dẹ́ wù àmọ́ bàbá fàárí ti wá jáde torí everybody wà worried pé ah báwo ni fake soldier ṣe máa nà èèyàn báyìí ó pretend pé soldier ni ẹ ó dẹ̀ lọ ń nà èèyàn ah, ah, kí ló ṣẹlẹ̀ àmọ́ ní báyìí ọwọ́ ti tẹ fake soldier original <laughs> original soja ó ti mú fake soldier inú bàbá fàárí dẹ̀ dùn ó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tó dúró tì tó yẹ pé wọ́n gbàdúrà fún pé ah, ah kí ló ṣẹlẹ̀ gangan ẹ wo tẹ̀ wá rí ojú yẹn bọ́sẹ̀ tó lélẹ̀ ẹjọ́ nítorí ẹ̀yin èèyàn náà ẹ jẹ́ ká máa wà very very careful kò ṣe gbogbo àwọn tẹ́ ẹ bá ráṣọ ọlọ́pàá lọ́rùn ọlọ́pàá o ẹjọ́ ẹ mẹ̀tọ́ yín ẹ ṣàbẹ̀rẹ̀ id card àbí bó wa ní ṣe èèyàn pápọ̀ wá sáfẹ́ àmọ́ ará àzẹ́ sọ pé excuse me okay id card ẹ jẹ́ ká mọ̀ yín at least ẹ máa jẹ́ ẹ̀yin náà máa wò pé okay ẹni tó bá ti sàn yẹn wá wò pé okay òun lélẹ̀ ẹ máa fi mọ fake aboriginal so ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká máa very very careful àwọn ẹlòmíín sí wọ́n ti ń pretend to be original soldier tó yẹ pé fake ni wọ́n ti ń pretend to be original police wọ́n ti ń pretend to be original army ok kọ́ máa lọ owó oze títí ẹ náà kọ́ máa lọ rọ original <laughs> ẹ wo ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀ yẹ wo kò picture yóò fọ́ ní àtẹ́ náà bá rí ẹ máa pity bàbá àfàyẹ máa pa ah, á kí ló ṣẹlẹ̀ gangan gbogbo ẹ̀yin tèmi nílá kó tán lórí abala entertainment news ń pálámọ gbogbo big girl ṣe bá ń sọ̀rọ̀ ẹni ọlá Badmus ẹ ti mọ̀ pé òun náà la gbé fún Fẹ́mi Olúnlọ́yọ̀ tó bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ oríṣiríṣi nǹkan ló máa ń sọ àmọ́ kí ló ṣẹlẹ̀ gangan ó nígbà kan tí Kẹ́mi Olúnlọ́yọ̀ ti sọ fún gbogbo bíṣẹ̀ yẹn ni Ọlá Badmus pé wá ò bébì ìsanra ẹ̀ yìí ó máa ní pírọ́blẹ́mù o igbá kan àwọ̀ kan kò dá kéèyàn sanra jù obesity ò dáa tí wọ́n bá ti sanra jù ó lè fa àìsàn ó lè kó ṣàṣọ gbogbo ẹ̀ lọ́gbàrà àmọ́ nígbà tó yá Ẹniọlá Badmus wá jáde sórí social media ó ní kí ló táwọn èèyàn máa fi ń sọ pé òun ugly gangan náà ah ọ̀rọ̀ yẹn ó ó ó rí bákan pé kí ló táwọn èèyàn máa fi ń bóun pé òun ugly èmi fi pé Ọlọ́run ló dá o so ẹni tọ́lọ́run bá ti dá láwòrán ara rẹ̀ èmi rò pé èèyàn kọ́kọ́ ugly ní ara àwọn fáṣẹ Ẹniọlá bá jáde kí n gbà tí Kẹ́mi Olúnlọ́yọ̀ ń sọ̀rọ̀ ńgbà yẹn kí ló sọ Ẹniọlá Badmus ló ṣe firebag ẹ pé wá madam ẹjọ ẹ fi tiyín ṣe tiyín a máa pè yín kò tí kàn yín wọn ò tí gbé súnmọ́ ọ̀dọ̀ yín ẹ wo tẹ́ ẹ bá rí comment tí bá ní kí n máa sọ láti sísìn lọ di ọ̀la mi lè sọ̀tọ̀ comment oríṣiríṣi àmọ́ nǹkan tèmi ṣáà máa sọ ni pé ẹni tọ́lọ́run bá ti dá láwòrán rẹ̀ ọlọ́run dá mi láwòrán rẹ̀ ọlọ́run dáwọ̀ náà la mi ì ní right àti condemn anybody pé èèyàn kan fa èèyàn kò fa ah ah what happy. gbogbo ẹni tẹ́mi ní àríjù báyìí lọ ní abala entertainment nìzóyá ẹ jẹ́ ká lọ jó ará ọmọ jayé ẹ̀yin lẹ́mọ̀ yéé àwọn tó jayé lánàá dọ̀wọ́ ti kú wọ́n ti lọ ẹ̀yin náà ti mọ̀ pé orin yẹn Davido featuring Ọlámídé Money ni àkọlé rẹ̀ ẹ jẹ́ ká lọ jó sórí ẹ̀ tá a bá máa padà dé ètò sì ń tẹ̀síwájú ẹ kú ká.